من العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام المبعوف رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سكرة مولانا وبعلا نجله ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa gba olùfẹ́wa olùsìfẹ́wa aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará lè ra tàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́n bá kó sànú àwa náà tàwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa gbogbo wa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọdọmọsáfà nù wà láyàtàlùkẹ́yàmọ́ كما تعرفين كان لقني وراء جوني كنا إتمام الوفاء في سيارة خلفاء الراشدين في عديو بس يا وصحابي صلى الله عليه وسلم أقعد له أوا خلفاء الراشدين وذا كي أوا نامي أبعد أبو بكر عمر عثمان علي أو كان كلوانا يرون فاسدنا عثمان بن عفان رضي الله عنه pàápàá jùlọ nígbà yìí ìgbà rẹ̀ kọ́tà ní alkismu sani fi kitab àwọn ìkíkèjì nínú tíra yìí láàfin òsìkẹ̀lì àsìkò sí àpẹẹnú bí láàrin àwọn sọ̀hábà àti kìtìnà tó tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta ilọ́ tẹ́lẹ̀ òróòdó alàlùsùmán àwọn tó demonstrate against signal ban tó jáde against it lẹ́yìn ìyá ló kàkí kúkú rẹ̀ ní ẹ̀yìn thirty four years after hijira àsìkò náà ló dẹ̀ padà kú láyé fata ali bin abi talib jìbá sinna ali ọmọ abi talib wọ́n ti thirty five years ó ti di forty years four or five years ní rúwòlì gbogbo fifteen years ó ti fàmú bàbá yẹn kọ́lọ́ ọ̀bọ̀ kó bá sanwó lẹ́sàárì lẹ́yìn náà jìbá àwọn khalifa parí bẹ́ẹ̀ kowa ba su ba sinna hassan bin ali ali hassan ma ali na waje president amun ọlọ́ọ̀bá kọba sẹ́lẹ̀sà rẹ̀ kọ̀kọ̀ wàhálà rárá wọ́n wá láfẹ́ sẹ̀rẹ̀ ó ní òun ti gbọ́ pé anabi muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ pé ẹnìkan ní bá ma'áwíà pa wàhálà fún ìní ma'áwíà lónà òun ò dáwà ma'áwíà pa wàhálà òun withdraw lọ́pàá ẹ̀rẹ̀ láwọn síríà kó mọ̀ sọ́n tẹ́lẹ̀ náà bẹ́sẹ̀ hussein hussein hussein hussein ìṣòro hasan láti nára o ní ọgbẹ́ mi sọ ara nílé ipò tí máa jẹ́ká musulmi para wọn ara o mi ò tí ipò láti kọ́ musulmi máa para wọn ó di bí sí ìlú hasan ti fi wá wìdúrọ̀ àti ìlú oúnjẹ kan lẹ́bi ní sẹ́rọ̀mọ̀ yìí àmọ́ ńlá ni òun yóò wá ìmúwá sópin fìtínà ti sẹ́yìn náà àlè ó mà mí fìtínà ti lọlẹ̀ náà lẹ́yìn tí ó ti sọ ní kẹ́yà ní ti ọmọ yìí ọmọ ńlá ni o tí mo wá sọ pé fìtínà ti ṣẹlẹ̀ láàrin àlọ́ ọmọ mi kí ló sọ fìtínà ti lọ rẹ̀ báwọn sílẹ̀ àwọn gbà pé pé òun mọ̀ sí yàtọ̀ ní òtún wọn pọ̀ lórí ní ti bí ìṣẹ̀lẹ̀ wọ́n fi ájà wọ́n já pàtínà òsì ní kábàlá obìnrin àwọn sójà sì máa áwíyà wọ́n padà pàtínà òsì ní kábàlá obìnrin gá aláìkò sí ní ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ní mìgáì ọ̀rẹ́pọ̀ gbogbo àwọn sójà wọn pè pè níyà òsè níyà àwọn sójà káàdì wọn ló máa pè ní ìdúró òun tó sí wọn ẹ̀sìn ẹ̀yìn ti dé tẹ̀lé ó ní ìwà ọlọ́run bí wàá sọ ìwà. بسم الله الرحمن الرحيم خروج على عثمان المسجد بن سيدنا عثمان كان رسول الله صلى الله عليه وسلم يأدر سكن على أمتي كان صلى الله عليه وسلم كما يسكت له خلافة كان على أماري لو كان مسلمين هذا كنت أتبادل بك فكنا أثناء أفوت كنت أتبادل بك كنت أتبادل بك kì í tí àwọn ìlú ìdàrà tó kó àwọn ni wọ́n fi jàǹkárú ṣe bá ẹwàgbé ní ọ̀rọ̀ tó ní ìlàkà bí ìwà kan wọ́n wọ́n ti ọkùnrin bí kò lé ọ̀pá ni ni kí tó lè páyà ṣe ẹ̀rọ lágbára jù ó di yé wa ó bá ń pé ní bá ń jẹ aṣíwájú ibùdó àwọn gbé ìgbìyànjú àti ilé àti ta ajé fún mọ́ láàrin mẹ́tìrí rẹ̀ kan bì kọ́ tán oníṣòwò ara kan òun gan wá pọ́ọ̀tù rẹ̀ ní pọ́ọ̀tù rẹ̀ ní pọ́ọ̀tù rẹ̀ ìlànà tí wọ́n kàn àfọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀dùnà àdàmà kòtọ́ àbí ọ̀rọ̀ kọ̀tà ìlú tọwọ́ abúlé ìgbìmọ̀ bí àdàmà ló lẹ́yìn ṣe àmọ́ ìwà very very careful to the best of your ability kẹ́rì pé play role ní ọkọ̀ play àwọn ìkúlé lọ́kọ̀ọ́sìn náà ọ̀sán bọ̀dọ̀ àfúrán radiyallahu anhu àwọn tó ń wọ ìsìlámù ọgbọ́n tó náà wọ islam náà ti kópa ẹwọ àwọn ogun tí wọ́n jà láyé sí gosman láyé abẹ́kàn sidik láyé ọmọ ògbó ti gbà sílẹ̀ wọn jagun lórí omi láyé òtútù wọn jagun lórí omi tí wọ́n sì mú àwọn àlùkò pọ̀ wọ́n bí wa àwọn gbà tí wọ́n ti wá sí ibi tí ọ̀rọ̀ ìdájọ́ ìdílé àwọn ẹ̀ka mọ́tò sunna yìí ọ̀rọ̀ tó ti fi wọ́n ti gbà àwọn ìdájọ́ àti ọkùnrin ó mọ̀ sókè yẹn rẹ̀ ìdíjú kọba lọ sí jíjẹ ọ̀rọ̀ lọ́nà ìjọ sílẹ̀ òun orí yẹn làwọn èèyàn sùn lọ sí báwọn ọ̀rọ̀ bí ìdọ̀ra orí yẹn ni wọ́n sùn wọ́n ti bẹ́ẹ̀ lọ lùkọ́ ní ìsìn ní yẹ́sù wọn náà owó òtẹ́ owó tí wọ́n gba àwọn mẹ́rin làzàlẹ̀ ó di eyín tí wọ́n bára wọn jà wọ́n ti bára wọn jà wọn ò ṣe ìyá ọ̀mọ́lọ́mọ́ láti láàrin mùsùlùmí àwọn dáhùn ọdún kọ́fíìn jọ́ọ̀sì àti kọ́fíìn ẹ̀ẹ́ ẹ̀kíní pé Kaduna ọjọ́ ọ̀tá títí lọ́la wọn láàrin àwọn ìgbàlá bọ́ọ̀sì àwọn ìgbàlá Kaduna ni ó di wa ní fúlàmà síra wọn wọ́n wọ́n ìgbàlá ìgbàlá ni ó kọ́ sí wàhálà iṣẹ́ ń lọ كان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بهذا الفتنة على أمتي إما كيلو فتنة أو فتنة بي إيه؟ إسرع خطوك فتنة وكثيرا ما كان يهبرهم منها إما قلوبها إما تلوما إما تلوما إما تلوما البات الأمة متى انتقل من آدائها إلى أنفسها ساعة حالة في البات الأمة وعبوس الأمة متى انتقل من آداية أنبا وتعدم إلى مسجد كما وجع من ساعة الآلة لا تحتاج معلومي كما كان نوع بعد نظامها إتوى جمالوني وصارا إلى الكود إن كوا داوي خذ أقرب منا إلى الاستسلام نجي سما لا إله إلا الله طبعا لا وبرنا نوم لا وبرنا samiru àwọn bí wọ́n wà tó fún ẹ̀ láti méjì lówó ẹ̀kọ́ ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀lọ ìdúwájú ọlọ́wàázi ìyàwó olówó àti ìyàwó ti pọ̀lọ̀ ní crash abájú ló bá gbá yarí púpọ̀ rẹ̀ olùkówó ọkọlù nílé pé ìyàwó rẹ̀ wá yarí fún láì fi ní púpọ̀ rẹ̀ àti wá ní ọ̀pọ̀lọpọ̀lọ rẹ̀ wálé lẹ́ǹtì rẹ̀ ìyàwó mi ní kí n kúkú ìdíkọ̀ ìyàwó rẹ̀ kọjá bí ọmọ gbáàgbọ́n ìbẹ̀rẹ̀ ní ẹlòmílẹ̀ bá kàákú yóò dé nínú ìyàwó ẹ̀bà tó pé nígbà jẹ́kù mẹ́lọ ìfọ̀ lọ́rọ̀pọ̀ Thank you máa dúgbò ṣọ̀rọ̀ káyé òsùpọ̀ àbá ìjọba wọn àbá fi wọ́n jẹ yẹn inú kí ó yẹn tí wọ́n máa tètè rò. ẹ ọ dáná jẹun lọ́dọ̀ ẹ̀ ẹ ó lè inú kí ó yẹn náà ọlọ́run náà ìyá ọmọ mi ẹ̀ka wá bí ẹ̀ náà ọ̀tá sínú abẹ́ bẹ̀rẹ̀ nù wọn náà bí dára ti àbẹ́ nù wọ́n sì ti dára bábọ̀ lọ́tẹ̀lẹ̀ àwọn ọba máa ń yẹ pẹ́sẹ̀ ìwé ti bá àti lágbára ìwé wọ́n ọlọ́dọ̀ gómìnà kàmúlá àti ẹ̀dá ìṣẹ́lẹ̀ ó ti wá àtìlá ìṣẹ́lẹ̀ ìlú tuntun fún ìgbà tí ó kúrò àná kí ẹ kí n sọ ń gbé omi ìlú ṣé òṣùwọ̀n ṣé òṣùwọ̀n fún ìṣọ́ ní ìlú ìlú nǹkan bí ti máa sọkún ó máa sọkún ó gbé ní káwá àti ìṣọ̀ sọ ìṣọ́lá وني أشارت إلى صودي أنت أقرب من إلى الإسلام كتولي كتما جسر الله حقوق وقد قد ورد عن المصطفى صلى الله عليه وسلم كثير من الأحاديث في تعذير منها في بعض المصطفى محمد صلى الله عليه وسلم وخلق أحاديث في يخلق لكم وقد صور عن الكافرين ìbádà fi kìí náà lẹ̀ tó bá dúró kò sí kú mọ́ lẹ́yìn tó bọ́ọ̀lẹ̀ kò sí kú mọ́ lọ kẹ́lá bí ìrìsì bọ́rọ̀ ìrìsì tó bọ́rọ̀ títí náà kò ní kò ní sọ fún yín náà láwọn ìbàjá rẹ̀ ورد عن المصطفى كثير من الأحاديث كثير منها وحديث ورد النبي صلى الله عليه وسلم 5 كيلو كيلو ولكن كبر من كبر في وكان هذا سنبيه استكمل 6 السيد شاء وتسيبه له وتسيبه له بل أمه قال أمه واستقل بجالك يسعون وانجع الله أكبر هذا لا حرب بإنشار ولا بغادي يسعون وانجع قوم نوت كاكر الدوان ولا حدود ما بينهم لبان ولا عالم بين الأمم سلام على أمة يمنين من البسرة عامس ينجح المس بسرة وكوفة سنين كوفة والشام في الشام ومثل أنت لا تقعد من إيه فكان مختصون بصحابة رسول الله صلى الله عليه وسلم مهتمون بأديه وآدابه المهاجرين والأنصار من القريش وعلى الإجابة قال لكم أسخشى سواني سوى قوائي سوى قوائي سلمي نحن دمانا ولكن وانقصوا في صلى الله عليه وسلم إقرار بسلم ونلو إنهم مهاجرين كوانصاري من القريش أو أهل الإجازة هو لا يرى إجاز للعباد الإباب من إن ظهر باسم ذلك نقع يقول إليه من غير أخوة لكي يقع من ذلك أعتمدون وقفوا وليه ينسى الشعراء نبع بالإجاز أنا عم عم سائر العرب من بكر بن واهي إما بكر بن واهي وعبد الكيف عبد الكيف وسائر وسائل الربيعة كمان ربيعية عد عد وكندا عد وتميم تميم بقول وهي وقضاء وغير ما تقدروا أم يكونوا من تلك الصحبة أو بقلامة سيدة مسلم لا وناس يقولون هو so àwọn náà wà ní àwọn tí wọ́n ta fún fi borí ìwé wọ́n ti ní láti rẹ̀ nínú àwọn díẹ̀ nínú wọn ni wọ́n tẹ̀sí ẹ̀kọ́ lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam كان له من الفتوحات قدم هذا الجواد باتن وهي وانا الجواد باتن وهي وانا يتجرون كانوا يرون ذلك لأنفسهم وكي اللي كانوا يتعمل وانا تتجرون ما ما يدين به سبلائهم àwọn tó pẹ́ ọ̀hún òun kọ́ ọ̀kẹ́ gbọ́jọ́ ń pàìsì ọ̀kẹ́ bí ọ̀dá wọn lọ تكبير آل السابقة من الصحابة وان يكون باجنا وصحابة وسلم وما رجع أصلا ما حكيوا ما كانوا في إلا بدون الدخن الجاش لأمر النبوة أتيا وان قوتوا في الضرب والسلام وشمالي سلام في سيسي منه وان أتيا النبي صلى الله عليه وسلم ونبوه وهل wahayi wanda usulmoni wahayi sun sauka da wani mutane su kare idan gudun mala'ika amma wuce zuwa mala'ika su kare kuma wani wa mala'ika su yi masu sauka wa sabi da mala'ika su ka zo kusa wa sabi da mala'ika ha a nisa jibril da umar da wakai odiyoyi mala'ika ne lawa mala'ika ne an kai ne a rewa laikan mala'ika ne odiyoyi wala mala'ika ba yonusuwa ẹ̀kọ́ ló múrọ̀ yẹn wá ń sàbí wọn lọ́kọ̀ lọ sí báyìí tó ra màláìka tó kọ́ màláìka lọ́wọ́ kọ́ màláìka bí ẹ̀kọ́ ni ìdílé ní ìdílé bíi yẹn mẹ́rin ó díẹ̀ wà kó tó dúró ní ọlọ́kọ̀ bá kẹwọn ó díẹ̀ wà àwọn ẹni tí wọ́n wẹ́ yẹn yẹn lásán àmì ní hasra dálíkà báàbù ní ìgbà tó kù yìí bí wá ìtàbí kan bọ̀tẹ̀lú sí àhálì dáná ṣe ìtìtì bá ti yàtọ̀ lẹ́yìn ìgbà tó هلا عدو هو وتاتي يكري استعفل يقولك كان أبو مسلمان جبا كان الخروق الجاهلية تنهب كم هد قال كي كيسيس جاهلية الجاهز أو إنسان جاهلية بس بمعنى بس بجلة دور يأسف عليهم المهاجرين والأنصار من الكفيس والصواو ما وقعها tó jẹ́ pé àwọn rìáta àwọn tí a jẹ́ fún orí àwọn nínú àwọn muhajirun àtàǹsárí náà kò rí ìtàlọ́ lórí ìjẹ́nì àwọn fìtìlì nufus òjíṣẹ́ olùfòsùn ọjọ́ ẹ̀mí wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀kọ́kọ́ ní gbogbo lára sí náà fún àwọn gómìnà sí ní àwọn sí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ mọ́ bí i ọ̀pọ̀ àzáàtì wà kàfàràt pẹ̀lú wọn kú àwọn sẹ́sì àwọn ewu ńláńlá lọ́bí kan rájá bí sọ́ál ìsìnjáàl mínú lọ́bí bẹ́ẹ̀ zèrè zèrè kí wọ́n máa kàkún tẹ́jì àwọn gómìnà sí wàázù tó yọ náà gbọ́lé wọn lú àwọn ẹ̀sùn wọn kíkọ́ wọ́n kọ́ wọ́n di kíkọ́ lọ sí iná ọ̀fúnrán ìbìnú síbà olórí àwọn fìtínà nù lábẹ́ ìrà ìbìnú síbà olórí àwọn fìtínà nù rásù fìtínà olórí àwọn fìtínà bí ẹ̀lẹ́dẹ́ ọdún ìṣọ̀rọ̀ ìsíwájú ìdè ìdèrè abẹ́rẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ni orí pẹ́kẹ́sì nílé ìbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ni fìtínà rẹ̀ orí pàtínà ọ̀fúnrán àǹfààní rẹ̀ bí ọlọ́ọ̀ àdè ọlọ́ọ̀ kó bá kẹwọn kó bá àdè wọ́n ọlọ́ọ̀ ابن تيمية شيخ الإسلام أنا ابن سبعة تاريه واني قالوا الأمة قالوا في السنة في السنة سنة قسم هو ابن سبعة تاريه سبعة بسم الله أما الله سبحانه وتعالى سبحانه أجيب الله يقول إنا نان بدلنا ذكرى وإنا لأولى حافظون الله أبانا ولا سؤال القرآن قال يا أولاد مدهوم ìdáni àzíkìrọ̀ inú àkó mí nìkan nìkan aláṣọ islam kalẹ̀ wọ́n ní dábòbò islam islam náà bá di gbogbo sílẹ̀ nìkan ọ̀tún tó wà ní quran àti sunna ìgbàlá máa ti islam yẹn ṣe lónìí àmọ́lọ́ ní àdíkìrọ̀ àgbà pé láti dárò sọ islam ní ọmọdé àwọn àkó ní ìyàwó ní gbogbo ìlú ọmọ yìí wọ́n ní ìfisí islam gan ti máa ṣe islam kan fi sí ìdáwà ní wọn ọba wọn kú sam wọn ní zahiri àwọn onígbàgbórí àwọn ọ̀tá wọn wọ́n ti yẹ ìfowópamọ́ nígbà tí wọ́n ti nílò àpẹẹrẹ wọn lọ́ba ṣé ṣé àbúrò wọn kìlì sọ́nà mi sẹ́lẹ̀ ẹ máa ṣẹ́kì ara yẹn mo káwọn ìṣẹ́jọ́ sí nílẹ̀ ṣẹ́kì ara rẹ̀ bóòlù tí mo fi sí nà tí mo mú sí tí mo bẹ̀rẹ̀ tí mo fi yìnà ṣẹ́kì ara rẹ̀ tí mo jẹ́ ṣe èrú bẹ́ẹ̀ lára rẹ̀ tí mo ṣe dáwà wọ́n ti jẹ́ ọ́ ọlọ́run máa ti di ìbò lọ́wọ́ àwọn ọmọdé wa rí kó láàyè lá ìyá títí yàrá ọmọ ènìyàn tún wọlé kẹkọọ tó ní ọmọ ènìyàn tún wọlé kẹkọọ tó ní ọmọ ènìyàn tún wọlé taala. tó